محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته أيوة أتي سلايني قاقا nínú àwọn oríṣi ìgbéyàwó eléyìí tó wà àti ìhà tí òfin ṣẹ̀ríà tó kọ sí i afọ onítúrọ àwọn sọlàyé fún wa nípa nìkáhù zàníyà fífi arábìnrin tó ṣe kó ti ṣe zina tẹ́ pọ́ ní zina ni sọ́tọ́ kápẹ́rù ń zina bẹ́ẹ̀ ni wọ́n tó fẹ́ fẹ́yàwó lọ́fẹ̀ẹ́ gẹ́gẹ́ bá ti ṣe mà kébi táwọn yẹn bá ti mójútó ẹ̀sìn wọn sísọ làwọn ọkùnrin àtàwọn obìnrin náà máa ń sọ̀rọ̀ àwọn tó máa ń pabẹ́ wọn má tí wọn ò ní jẹ́ni tó ṣe zìnà tẹ́pọ́ ní kálukú kóra rẹ̀ ń jánu yóò ṣe sùúrù títí tí ó fi fẹ́ yà wò láwùjọ bíi tó bá ti jẹ́ pé àwọn èèyàn wọ́n fẹ́ jayé orí wọn wọ́n fẹ́ pa òfin Allahu azza wa jalla jẹ wọ́n fẹ́ pamọ́ ìbàjẹ́ máa ń pọ̀ zina ó máa ń di tọrọ fọ́nkálé nírú àwùjọ bẹ́ẹ̀ tí wọ́n á gbélé yìí yẹ̀ wọ́n bá kó ti ṣàgbèrè rí wọ́n bá gbé tọ̀ ń yẹ̀wò wọ́n bá kó náà alágbèrè ni débi pé púpọ̀ nínú àwọn èèyàn ní ìgbà tí ìbàjẹ́ zina àti àgbèrè tó bá ti pọ̀ láwùjọ wọ́n máa jiyàn pé sóbìnrin kan sì ń bẹ tí àwọn lè fẹ́ lóde òní táwọn bá ń lé débi pé lọ́pọ̀lọpọ̀ lórí àwọn ètò tí wọ́n ń ṣe lórí àwọn àkànní ọ̀tọ̀ọ̀tọ̀ bíi ti rédíò àbí tẹlifíṣàn àbí táwọn sóṣíà mídíà yìí ẹ̀rí tí wọ́n sọ ìbéèrè síta èso ṣeéṣe káwọn oríyàwó eléyìí tó ṣe pé àwọn ọ̀fẹ́ láì jẹ́ wípé ó ti ṣàgbèrè rí ó ti ṣe zìnárì. tí èèyàn mẹ́ẹ̀ẹ́dógún bá pè ó ṣeé ṣe kárí èèyàn mẹ́tàlá tó ní kálukú ọmọ sọ kó sòrò ó à ọ̀wọ́ èèyàn méjì tó bá pè tó bá ní à ń bẹ̀ àti rúlẹ̀ out pé kò sí yẹn kọ bá mú un wọ́n máa bí ọ náà lérè pé sórí wọn rí sọ́gbọ́n ní àbọ̀sẹ̀lẹ̀ àbí ẹ́ bọ́ọ̀lù ṣe jẹ́ nítorí pé wọ́n ti bà yí jẹ́ wọ́n ti sọ̀rọ̀ àwọn di ó ń ṣekúṣe oníranù ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin tí wọn ò láròjinlẹ̀ níṣẹ́ làwọn náà máa ń fira wọn sílẹ̀ fún àti ṣe zìnà lérò pé ta ló kù láyé tí ò ṣe rí ní obìnrin kan nìyẹn ọlẹ́ni tó kọnu sóhun kó ń fẹ́ fẹ́ o ó fi nǹkan kan lọ ń tó wọn ma ìhà tí ẹ̀sìn Islam tọkọ síro tí wọ́n fi lọ yẹn ṣáàwò kí ni wọ́n fi lọ ó lẹ́ni tó fẹ́ fẹ́ o ó fi lọ ń wí pé òun gbọ́dọ̀ fún láǹfààní àti bọ́ọ̀n ní ìbálòpọ̀ kó tó di pa àwọn fẹ́ra wọn torí kẹ́ni tó wọ́n fẹ́ ó yẹ kí òun ó lè má bó ṣe rí Allah láì jẹ́ pé ńṣe lèèyàn fẹ́ ra ẹ̀pà ẹ̀pà yẹn ó wá jẹ́ àṣẹ̀ṣẹ̀ jáde ẹ̀pà tá a ti mà bóyá àwọn kóró ẹ̀pà tí ń bẹ nínú èpo ẹ̀pà tuntun bóyá wọ́n ti dàgbà gbó débi pé èèyàn lè jẹ tí ó dùn lẹ́nu àbí tí wọ́n máa ṣe bákànbàkàn lẹ́nu ọwọ́ àtọrọ lọ́dọ̀ ọmọ ẹlẹ́pà pé jẹ́ǹjẹ̀ kan o tí èèyàn wá dàbẹ́ tó máa ń sọ pé tó bá mọ̀ pé o bá serious fún marriage o sì pinnu lérò pé kémi ọ̀fẹ́ ọ àfi kó wọn kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ àfi kó wọn kọjá lára rẹ̀ a'udhu billah azina a'udhu billah ó ti pọ̀ bàjẹ́ lóde ìwòyí ebi pé ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n máa ń sọ pé wọ́n ń so yìgì láàrin rẹ̀ àtẹnìkan onílọ́jọ́ gbéyàwó rẹ̀ onílọ́jọ́ tí ọkùnrin tó ń fẹ́yàwó tó ṣe pé obìnrin yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni tó bá lọ wọ́n fẹ́ kí ìgbéyàwó yẹn kó sojú àwọn wọ́n á lọ nítorí ìgbéyàwó tí wọ́n fi kẹ́wọ́ yẹn ṣùgbọ́n wọ́n lọ ń lọ pé talẹ́ni náà tó gbé pàǹdà àwọn fẹ́ mà nítorí pé ẹni tó ń fẹ́ tínú rẹ̀ ń dùn yẹn tó rò pé òun rí ìyàwó fẹ́ yẹn alókúta wọn nì láì ṣe táyà wàlà hawla wàlà quwwata illa billah torí ẹ̀ zina ti pọ̀ tí wọ́n bá ń yànnàna ntọ́ wà lábẹ́ àkọlé yìí yóò máa ṣe ọ̀pọ̀lọpọ̀ aláìmọ̀kan onífẹ̀ẹ́nu alágídí ọ̀nbàjẹ́ yóò máa ṣe wọ́n ní ààín wípé àà ṣé gbogbo àwọn obìnrin táwọn fẹ́ náà wọ́n èso ń zìnà ni àwọn táwọn ọjọ́kùnrin ń zìnà bó wàá làwọn obìnrin ọ̀sẹ̀ ní johnson tá làwọn ń bá ṣe táwọn fi gba irú oyè kóyò kò sínú táwọn ń béèrè ń ta wọn táwọn bá fẹ́ kọnu sóbìnrin páwọn fẹ́ pé ṣé o ò ṣe ránu rí àwọn kakún ìbásíkò jẹ́ àtàìlérò subhanallah ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ tá à ń sọ igi fún obìnrin tí ń fẹ̀yìn gangan lára òun lálé rẹ̀ nígbà tó ń na ajá lè fún wọ́n ti ṣe zina débi hín ó ti àti doyún tó jẹ́ pé obìnrin yẹn yóò ti inú síwájú ni níbi tí wọ́n bá ti ń sọ pé wọ́n ń sọ yìgì. So oyún ti kọjá ń tá a lè fìgbànú mú tá a fi mú un mọ́lẹ̀ tí wọ́n fi ní dààmú pé nǹkan ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. nígbà táwọn ẹni tó ní mà nípa ẹ̀sìn máa ń sọ fún wa pé wọ́n máa so igi lórí oyún kí igi yẹn ó nítumọ̀ lẹ́yìn náà ń bo lóyún ti wá ṣebí ìyàwó tuntun ni wọ́n sọ pé ọ̀fẹ́ eléyìí ṣe jẹ́ báwọn. yọ̀ọ́ pé má wo bẹ́ẹ̀ tí wọ́n bá ní kó wò má wò. ok ètùmọ̀ sí pé bàjẹ́ yẹn ti pọ̀ jù kọ́dọ̀ ọlọ́mọ méjì gan òun náà lẹ́yìn zina òun yóò lẹ́ni táwọn jọ ń ṣe nì ẹ sá ti bá wọn so yìí bó la ti sàárín yẹn. alimami ibn al-qayyim rahimahullah wọ́n ní allahu azza wa jalla ó sọ jáde pọ́nbélé nínú al-Qur'an wípé haram ni ká fẹ́ obìnrin tó bá ti ṣe zinari, rí lọ́ngbọ̀n o. ó túmọ̀ sí kó àwọn pàǹdà tó gbé sílé àwọn tó ṣe wípé ìwọ náà mọ bó ti ṣe titi nítorí tí wọ́n máa parọ́ títí wọ́n lè parọ́ fọkọ̀ tí yóò bá pé lọ ń bá ṣe zìnà tẹ́lẹ̀ kódà kó yẹ pé wọ́n lọ yọ láti pé ìyàwó tó ń ti wà nínú mínísítírì yẹn ó tó jọ́ nítorí pé àwọn alágbèrè ń zìnà fúnra ara wọn àwọn gé fẹ́fẹ́ ru wọn ẹni tí ń bá obìnrin ṣe zìnà nìsín tó bá kan kó fẹ́ kí ẹsẹ̀ torí pọ́ gbẹ́sìn kankan yìí ẹ̀sìn kí ni dérò gbọ́ yé tí fi ń ṣe zìnà tó bá kan kó fẹ́ kò ní kọ́nu sí èyí tí ń bá ṣe zìnà láéláé ṣé òun wà very sorry pé ẹni táwọn ọmọ mi òun àti dáàdi sọ pé òun fẹ́ lò náà máa fẹ́ òun ò lè fẹ́ lò mí má bínú lẹ́yìn ìdìnnà ọdún mẹ́ta torí ẹ̀ Allahu azza wa jal ó ṣe lé wọ̀ ó ní wa hurrima dhalika àṣekáfẹ́ obìnrin onízìnà àbóbìnrin tó jẹ́ ṣẹbọ àṣeléwọ̀ lórí àwọn olùgbàgbọ́ òdodo. torí pé islam ọ̀fẹ́ kí wọ́n ọkùnrin gan kọjọ́ ń wọn sọ pé ah, ta ló sọ ni wọ́n jọ ń ṣe zìnà náà ni pátánà rẹ̀ rárá islam ó sọ ọkùnrin ó sọ obìnrin ó lè gbọ́dọ̀ ṣe zìnà torí ẹ ẹ fi àwọn nítorí pé àǹfààní ńlá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú òfin ṣẹ̀ríà tẹ́ ẹ bá yẹra fáwọn obìnrin tó ti ṣe zinari ẹ rí i pé yóò mọ lórí àwọn tó ti ṣe zinari hùn àwọn ẹni tí ò tí ì ṣe zina ńkọ́ wọ́n ṣọ́ra kí ló dé tá a fi rẹ́ni gidi kọnu sí ọ ipò ń fẹ́ fi ọ torí pé o ti ṣe zina rí nì yóò mú kí àwọn èèyàn wagbo dẹ́kun fúnra wọn nípa ń ṣe zina nítorí pé Islam sọ pé nǹkan kan ọ̀dà kó tún wá máa ṣàwọn èèyàn lójú kòkòrò pé ẹ lè fẹ́ wọn kí á la mú bẹ́ẹ̀ nu ó dàbí ìgbà tí ọmọbìnrin kan àtọmọkùnrin kan wọ́n ṣe zina wọ́n fi lóyún wọ́n wá bímọ wọ́n bí ọmọ zina wọ́n á sọ pé ọjọ́ àkíkọ̀ ọ̀la ni ìwọ náà wọ́n á sọ pé tọ̀ àwa ń bẹ̀ lọ́la àwa hmm, ń bẹ̀ lọ́la bó tilẹ̀ jẹ́ pé ẹni bú ni ọ ẹni bú bá o ẹni rè ni ẹ̀ náà ntọ́ba ti mú ọ tọ́ba fi wà ń bẹ̀ ọ̀n kàn fẹ́ nu takò wà rẹ̀ ni kí lọ́ọ́ fẹ́ wa lọ síbẹ̀ nítorí pé tó o bá fi ọwọ́ kan sọ pé tí wọ́n ṣe ọ̀dà tó o sì fọwọ́ kan lọ síbẹ̀ ó túmọ̀ sí pé n tó gbogbo bó tilẹ̀ wù kó burú tó o ti parẹ́ lọ subhanallah nígbà tí wọ́n bá sí tí wọ́n náà bá sá fún tí wọ́n wọlé àwọn ẹni tá a pè pé kí wọ́n wá jẹun ọ̀wá á ah, ló ń jẹ rádaràda jẹ torí pé tuma rẹ̀ ni pé ọ̀nà tẹ́ gbà bí máa kò burú wọ́n bá tiẹ̀ burú kò pé káwọ́ má jẹun ó túmọ̀ sí pé ẹ fi àyè lẹ̀ fáwọn míì láti tẹ̀síwájú pẹ̀lú ìbàjẹ́ nù olú ẹlẹ́dàá sọ pé wa ta'awanu 'ala al-birri wat-taqwa wa la ta'awanu 'ala al-ithmi wal-'udwan àti ìpáyà rẹ̀ ìníkẹjọ máa rara yín lọ lé lórí ẹ máa rara yín lọ lórí àti dẹ́ṣẹ̀ lórí àti takoti Allah lọ ń gbọ́ yẹn o àwa wí tán àkọ́kọ́ sẹ̀rí àní má fẹ́ ń zìnà ìwọ gan alára tọ́jọ́ ń zìnà o ọ̀gbà kí o rí ẹni tí èso ń zìnà fẹ́. ìwọ tí èso ń zìnà ọ̀gbọ́dọ̀ fún ń zìnà ìwọ onízìnàkùnrin ṣẹ̀rí ọ̀gbà kọ́ ọ fẹ́ ẹni tí kìí ṣe ẹni tí ò ṣe zìnà rí ó ń zìnà ẹgbẹ́ rẹ láti ọ̀fẹ́ torí pé ọ̀bùn lọ́yẹ kọ́ máa sọkọ fún ọ̀bùnbìnrin kó á pé àwọn ẹni tí wọ́n mọ́ àwọn máa jẹ́ ọkọ fún àwọn ẹni tó mọ́bìnrin. wọ́n mà lọ́ọ́ di pé ọmọ ọmọ lúpọ̀ ní wọ́ọ̀dù tòmá fóńzì náà àyè mẹ́yẹ tẹ́ fóńzì náà nìsín ó lè gbóyún oṣù méjì wọlé ẹ̀ ìwọ ò nífura nítorí pé ò báwo ni obìnrin máa rí tó bá ti lóyún ọ̀dà kan mà ọkàn rẹ ọ. ní ti ń gbóyún kan bọ̀ tó sẹ́ yìí pé láti bí dá ló ti lóyún ìwọ fẹ́ níbi tó wà láì mọ̀ pé ọmọ bí dá ni wọ́n bí fún ọ. àwọn olórí ilé ọmọ wa bá yín kà actually Muharram iná lẹ so igi báwo ló ti possible kí obìnrin bímọ ní Jumadal Akhirah ẹ fi ẹsẹ̀ gbé yàwó lóṣù kínní yàwó bímọ lóṣù kẹfà àwọn tá a máa fi kí ọ máa pé a ah, aqallu muddatil haml ilé obìnrin yẹn fi bímọ àsìkò tó kéré jù tóbìnrin lè fi lóyún ni ẹ̀ that is six months ó ló ṣe jẹ́ six months tó bá fẹ́ yàwó ní ní muharram ó sì bímọ ní jumada al-akhira sóṣù mẹ́fà nù àbí márùn. jésù oṣù mẹ́fà nìyẹn ọ̀dà bóòlù tí a jẹ́ bẹ́ẹ̀ ọ́n gbogbo nǹkan tí wọn ò bá ti sísọ lórí rẹ̀ ẹ má jẹ́ àmọ́ wádìí sùdésàlẹ̀ kòkò ọwọ agbọmọ zina wọlé so irú rẹ̀ pọ̀ gan táwọn kóbìnrin mi fẹ́ wọlé ọkọ nísìn wọ́n sọ pọlá abónigan ni wọ́n sọ igi rẹ̀ ọmọkùnrin ká tó ti ń gan máa ti pẹ́ tó rò pé òun ò rí fẹ́ ó ti wá rí pé òun ní rí fẹ́ yóò máa sunkún sóbìnrin lọ́rùn torí káwọn obìnrin míì yàní àti mú wọn kò ṣòro fáwọn zina gbàtà dúró géńdé máa ń sunkún sóbìnrin rondó lọ́rùn pé dákun this punishment is too much ọ yẹ kó wo mi ṣe i can't bear it kí á ní ṣe fọ yọ ọmọ fọra lórí bí ọmọ kí ni kí n ṣe fọ you know akọ́lẹ̀ ti gbẹ́ pé ìwọ kọ́ ni màá fẹ́ bí títí à ń fọwọ́ ra bàbá onídírámà lórí. na sọ pé tó nǹkan fẹ́ ni pé ọkàn jẹ́ kó wọ́n wò ti rẹ̀ pàtó ti láǹfààní àti fẹ́ ìwọ́ wà á wò di obìnrin ó sì kọ́ dàbọ̀ dáadáa lọ́ọ̀bà lé ọkọ rẹ̀ bí ọ sọ pé kò burú jó wọn kọ́kọ́ tọ́ ọ wò láì sóyin tí wọ́n pè lórí dínà akramakumullah wàláhì bóbìnrin mi ṣe lóyún fúnru eléyìí nù sẹ́tìmọ̀ pé ń tábà ọjọ́ kàn wọ̀ wá ní o sì lẹ́sìrẹ́sì rẹ̀ ọwọ́ àròpọ̀ ọba ńlẹ̀ láì mọ̀ kọjá lọ́wọ́ nígbà tó wọlé wàlá hawla wàlá quwwata illa irú rẹ̀ pọ̀ gan ti máa ń ṣẹlẹ̀ láyé mi nítorí pọ̀pọ̀lọpọ̀ níbẹ̀rù Allah ìròrí ọ̀pọ̀lọpọ̀ yáà ní ìròrí tí ò lọ ni Islam ó di gbogbo ọ̀nà àbàjẹ́ nínú kó dínà àbàjẹ́ ló sọ pé ìwọ èso ń zìnà ọ̀gbọ́dọ̀ fóbìnrin tó ṣe zìnà rí ìwọ obìnrin onízìnà ni ọ rẹ ni ọ máa retí ìwọ ọkùnrin tó ń ṣe zìnà rẹ ni ọ fẹ́ kí ló dé tó máa ń rùn sẹ́yìn ọkùnrin tẹ́ ń ṣe zìnà láti fi ó ń zìnà ẹgbẹ́ wọ́n ní actually àwọn ò save àwọn ò secure even as a matter of fact irú àwọn obìnrin tó ti ṣe zinari yẹn gan àwọn ò lè believe pé wọ́n à ní ṣe má tán bá wọlé ok ìwọ ń kọ́ ìbí wọn náà ń ṣe zina ṣé ìyàwó rẹ náà believe pé òní máa ṣe zina continuously torí rẹ̀ kò tọ́ lábẹ́ òfin ṣẹ̀ríyà kọjá kóbìnrin tó fẹ́ ọjọ́ obìnrin tó jó ní zina ìwọ tí èso ń zina gẹ́gẹ́ bí olú ẹlẹ́dàá wa bó ti ṣe pa láṣẹ nínú Suratu Nur. torí ẹ̀ Allahu azza ó fi hàn wá pé ẹni tí ó bá fẹ́ onízìnàbìnrin bákan méjì nínú kó ní ọjọ́ ńzìnàbì rẹ̀ àbí kọjọ́ sẹ̀bọ̀ tó ti pé nínú òfin ṣẹ̀ríà ṣẹ̀ríà ọ̀gbà kóbìnrin mùsùlùmí ìyàwó fọkùnrin tí èsè mùsùlùmí níbi tí zina wà burú Allahu azza wa jalla nínú kọjá kó ń zina ẹgbẹ́ rẹ̀ ní ọ̀fẹ́ àbí kọjọ́ sẹ̀bọ̀ eléyìí ló fà á ìgbà táwọn olùmọ̀wò pé a ah, wọ́n gba obìnrin ọ̀fẹ́ ẹni tí ìbá ti ṣe mùsùlùmí ajẹ́pẹ́ àyà yìí wọ́n ti parẹ́ àyà yìí wọ́n ti parẹ́ báyìí ni apá kan nínú àwọn olùmọ̀ ṣùgbọ́n Ibn al-Qayyim ní kò sí ní tọ́jọ́ bẹ́ẹ̀ wọ́n parẹ́ ń bẹ digbí because ìwọ tó ti ṣe zinari ń you are just bastard kò yẹ kó jẹ́ pé àwọn èèyàn gidi lọ́fẹ̀ọ́ àwọn èèyàn rádaràda àwọn èèyàn jákujáku àwọn èèyàn játijàti bíi tiẹ̀ ńlọ́yẹ kọ́ fẹ́ because tí ọkọ tí ó bá fẹ̀sùn kàn lọ́jọ́ iwájú kí wọn náà lẹ́nu àti fẹ̀sùn kàn án ìbáwò lọ́bọ̀ tó ń sori tí nàkejì ò ṣe are we not in the same ministry tòun ṣe zina ìwọ́n kọ́ tó bá tiẹ̀ tún lọ jẹ́ pé pẹ̀kí lọ́pàdé pẹ̀kí ìwà àti ẹ̀ náà lẹ́ tún máa jọ ṣe zina tẹ́lẹ̀ sẹ́nu rẹ̀ ọgbà pé máa gbá etí ẹ̀ ń ranù pé a ah, lẹ́nu ẹ̀ tó bá gbà máa gbà méjì because tóun bá jó ranù ìwọ́n kọ́ ó ń rẹ̀ gbé so ìwọ náà rábùkù tó wà ń nìsí. kápẹ́ ọ̀padà fẹ́ obìnrin tẹ́ǹjọ́ ń ṣe zina ọ̀padà fẹ́ níjọ́ tẹ́ bá ń rìn ara yín lọ́jà sátìmọ́ tọ́ because fẹ́ dá yẹyẹ rẹ lẹ̀ kó tiẹ̀ tún ra amútúnfúlù fẹ́ lẹ́yìn <laughs> kọ́ máa wo pé ok fẹ́ nìyẹn olórí kó tún á jẹ́ kó ń ọwọ́ àlọ́ fẹ́ lomi okùnbi tó gbà jáde lọ́jà yìí tẹ̀sí mọ́ pọ́nà kan ọ̀wọ́jà wọ́n fẹ́ sá yóò di ọmú ni. torí ẹ ẹ má fìdí yín báyé jẹ o ẹ bẹ̀rù Allah ìwọ nìsín ò ní bímá kọ́ fẹ́ kí wọ́n bá ṣe zina kó tó lọ́ọ́lé ọkọ rẹ̀ ò ní lábúrò lóbìnrin kọ́ fẹ́ kí wọ́n bá ṣe zina kó tó lọ́ọ́lé ọkọ rẹ̀ ò ní láǹtí lóbìnrin kọ́ fẹ́ kí bá ṣe zina kó tó lọ ilé ọkọ rẹ dádì rẹ ti kú mami rẹ ọwọ́ á wà nípò ẹni tó tún bùkátà ọkùnrin ò ní fẹ́ rí ọkùnrin kan tó mọ̀ rí láyé yìí kó mọ wá mami rẹ wá. wàláhì ọmọ òbúya rẹ rí ọmọ òwòjúya rẹ rí tó bá lọ ṣẹlẹ̀ ikú ọkùnrin kan ó ń wá mọ́mì rẹ wá ó sì fúra mọ̀ pé wọ́n bára wọn sùn. la ilaha illallah. ìyá gan ó ti gbàgbé pé ọmọ lélẹ́ yìí jẹ́ sóun nígbà tí wọ́n kó fún un bí ọmọkùnrin kan ni ẹ̀ ó ní nílé àwọn mọ́mí òun ó ti kọ dádì òun ti pẹ́ àwọn á ń gbìyànjú pẹ̀lú mọ́mí ẹ̀ kọ́kọ́kọ́ gba Islam ó ń ṣagídí so òun tí wọ́n ń bá wọn sọ̀rọ̀ pé ẹ̀ ní ọkọ ni o because pẹ̀sẹ̀ wa ní ìṣe ẹ̀ ti dàgbà tẹ́ ẹ̀ máa ń bùkátà ọkùnrin ọkọ ní kẹ́ ní o tó ń ti pé ẹ̀yin ṣe mùsùlùmá ṣùgbọ́n àwọn ò lọ́kàn táwọn fi lè gbà á táwọn máa rí i pé àwọn ọkùnrin ṣe yàmàkàn lórí yín bí eṣinṣin lórí ìgbẹ́ bẹ́ẹ̀ làwọn ń sọ fún màmá o títí tó fi di ọjọ́ ní ọlọ́kùnrin yẹn ti wọlé àwọn wá láti bí aago mẹ́sàn-án tàbí tó fi máa da àgò kan tó fi máa di kinní kan òun sá ń gbọ́ tẹ́nìkan ń gbin láì jẹ́ tìgbẹ́ kí ló ń ṣẹlẹ̀ òun sá fura pé arákùnrin yìí ó ti bà lórí ìyá o ha ẹ wá wo bá sọ ṣe ń bu mọ́ la àbí kò wọ́n jalẹ̀kùn àbí kò wọ́n rọ ọkùnrin mu kò wọ́n má sùn lọ pààyàn ó ló ń sá ro gbogbo ẹ̀ subhanallah ó ní ọkùnrin òun lálẹ́ náà lọ jáde lọ́fẹ́ máa lọlé ó ń ṣe ajáke ẹ̀mẹ́nu ànánu kí ló ń ṣe pẹ̀lú mami òun ya ó rẹ kí ọ̀nà understand náà ó yẹ sọmadé náà kí n understand what <laughs> ìyá tòun la ilaha illallah ìyá pẹ́gbin bá mi ìyá kó rẹ́gbẹ́rẹ́gbẹ́ bá mi. ọba ni òun fẹ́ ṣe. òun fẹ jẹjẹ kan fún pé òun ò tún dán wò má láyé òun ò tún wálé yín má ọjà bíi òwe ètò ti dánwò yìí ń kọ kí la ní ká lè fi parẹ́ nu ọpọlọ. onígbà tó wọn bá màmá òun sọrọ màmá wa ń ṣe bí ọmọ ọwọ lọdọ òun gbà tó ti mọ kó ti ṣàìdá ọkọ mi má bínú ta lọkọ yín ta lọ́kọ́ yín àwí pé kẹ́ ẹ mọ́kọ wa kẹ́ ẹ lọ́kọ sàǹsàn ẹ ti pẹ́ lórí mi èsìkèsì ní báyìí yìí tó ń ti pé yàrá ẹ ṣe mùsùlùmá àmọ́ wọ pé wọ́n ló bí òun tó wá yẹ ká pé ìyá òun ni wọ́n á ń ṣe zìnnà yìí. akramakumullah òfin ṣẹ̀ríà wa ọkọ̀ fún wa láti jẹ́ ẹni tí wọ́n máa ṣe zìnnà á límítì onízìnnà. lọ́kùnrin lórí pé kọ́ má robìnrin mí fẹ́ àfọ́nzìnà obìnrin àwọn are very strict lórí obìnrin tó bá ṣe zina kọ́ má rọ́kọ àyàfọ́nzìnà lọ́kùnrin so eléyìí òun náà ni nǹkan tí a gbọ́dọ̀ ṣe nítorí pé a fẹ́ dínà bàjẹ́ a fẹ́ kí bàjẹ́ kó tẹ̀síwájú láwùjọ àwọn mùsùlùmí eléyìí jẹ́ báwọn ẹsùn lọ dì í mú o kò sí tàbí ṣùgbọ́n àwọn ń zina gan fúnra ara wọn wọ́n mọ̀ pọ́ bùn làwọn wọ́n mọ̀ pọ́ bùn làwọn. ẹ̀ríkò tí wọn bá fẹ́ béèrè nísìn tó bá pé ìyàwó ló yóò ní ẹ dákun tí èèyàn bá ní ìbálòpọ̀ pẹ̀lú ìyàwó rẹ̀ kí ni ṣẹ̀rí àníkàsè yóò sọ yanya yanya téèyàn bá ní balùpọ̀ pẹ̀lú ìyàwó rẹ̀ wọ́n wá ṣe zina àmọ́kọ́ fẹ́yàwó àwọn àni ẹ̀dá kun téèyàn bá ní balùpọ̀ pẹ̀lú obìnrin kí ni ó ṣe àwọn aṣọ ti ṣẹlẹ̀ ni àbí ó ti ṣẹlẹ̀ tó rà àmọ́kọ́ níyàwó ló ń kàn béèrè lẹ́ni jó dìgbà tó bá ṣẹlẹ̀ ọ̀dà lédè kúkúrú ọ̀ṣẹlẹ̀ lédè kúkúrú ń ta lọ́ṣẹlẹ̀ sí. Si torí kọ́ mọ́ bàjẹ́ pàwọ́ la sílẹ̀kùn bàjẹ́ fún ẹ ẹ actually ó ṣèèṣì ó ṣèèṣì báwo fún àti èsì pọ̀ kọlu kọ́ọ̀pù ó lé bọ́. ẹ rí i pé ẹnu ọmọ tí o náà bẹ́ẹ̀ ni ìbàjẹ́ ṣe rí ìbàjẹ́ ò dàbí dáadáa gbogbo ẹni tó bá sì fura màá ń bẹ̀ pé ó ṣe zina rí ẹ rí i pé táwọn bá jẹ́ ẹni tí ì ṣe zina ojú burúkú wọn fi máa wò láéláé nítorí pé o ti bá tọ́mọ ẹnìkan jẹ́ o ti bá tàǹtí ẹnìkan jẹ́ ó ti bá tàbúrò ẹnìkan jẹ́ obìnrin gan torí rẹ̀ dàrú tọgbà kan máa bó ń ṣe zina ọjọ́ ẹ̀sìn rẹ̀ kọlá ọ̀pọ̀lọpọ̀ wọlé ọkọ lálẹ́ yìí àárọ̀ ọ̀la ni wọ́n lè dànù kí ló dé àwọn ọmọ kó ń zina nìyí torí pé kò sọ́kùnrin kan tẹ́mi ń bẹ lára rẹ̀ tó wù ú láti jẹ́ ẹni tó ṣe pé láti jẹ́ ẹni tó ṣe pé obìnrin tí àwọn míì tí wọ́n ti lò rí ni ọ̀fẹ́ afẹ́ntí ọ̀bá gbádùn olóògbé mi ọmọ wo bẹ́ẹ̀ yẹn mo sáfẹ́yàwó náà ni torí iye obìnrin òun náà ni kí wọ́n bá ń lé kó sọ́ra rẹ̀ lọ́nà tọkọ ó fi bá ń lé níjọ́ tọkọ bá bàlẹ̀. yàtọ̀ síta àwọn bàbá tí ò gbádùn tẹnìkan lọ bá wọn tó lọ yọjú sí wọn kó fẹ́ fi ọmọ wọn ó wà níta ni nínú yín wọn wá náwó sí ọmọ tó fẹ́ fi ọmọ rẹ̀ òkè ṣé ìwọ ti tó lọkùnrin báyìí ó ní kò yí òun dáàdì bóun ṣe wà ní ìṣe rí pọkùnrin lò ó ní nítorí òun gbà lérò ni pé tí o bá níyàwó fẹ́ jẹ́ kó òun rí lára ọmọ ah ṣé kí ni ìtumọ̀ eléyìí bàbá ní tó bá kó bá níyàwó fẹ́ kó fọmọ lóyún bàbá ọmọ tó bímọ yàtọ̀ sí àwọn kan náà lágboolé wọn tọmọ bá sọ fún wọn pọ́ǹtìrẹ́ ẹni tó ń fẹ́ fẹ́ wọ́n sọ ike tó bá jẹ́ pọ̀ bá ti ṣe tán tó fẹ́ yàwó kọ́kọ́ dán wò tó bá lóyún ńlá tó yọjú torí kọ́ ọmọ lọ fèé tẹ́ jókòó lọ́dún rẹpẹtẹ tí ò ní bímọ subhanallah ṣé ẹ̀yin lè legalize haram tẹ̀fí wọn sọ fún àwọn ọmọ yín pé wọ́n gbọ́dọ̀ ṣe zinana yóò ṣe zina débi kóbìnrin ó lóyún ọ̀dà ẹni tó ti ti wà fún wa kó tó di wípé aṣọ ìgì lórí rẹ̀ ẹ dákun sẹ́yìn kan tún sẹ́kù mà bí ẹni tó fẹ́ yàwó ni ọjọ́ tíyàwó wọlé gangan gangan gangan lọ́ba lọ wo bọ́ọ̀lù. ó wo football match yẹn títí dago mẹ́ta ìgbà wọ́n ní kí ló dé ó ní àkáàrí tuntun ẹni tó yẹ pé agbogbo ìgbà náà ló ń bá a sùn tẹ́lẹ̀ à ìyàwó tuntun ẹ mọ̀ pé ìwọ tí èso ń ranù ìwọ tó jẹ́ pé òye èso ń ranù ni wọ́n mọ̀ kọ́ lẹ́kọ̀ọ́ à alẹ́ àkọ́kọ́ ó lè yẹn máa ṣe ọlọ́run níjó fẹ́ẹ́lì o yàtọ̀ sáwọn èyí tó jẹ́ pé àtẹ́lẹ̀ tẹ́lẹ̀ nǹkan torí ẹni tí bá ti sọ iye ara rẹ̀ wọ́n níyì níyì kọbọ so a òfin tí Allah ṣe ti dáa a wà very very strict nítorí tó bá jẹ́ pé yìí bá ti dànù fóbìnrin nítorí pé ó ṣe zina iyì tọkùnrin náà ò sí ń nítorí pé ó zina náà pé pẹ̀kí ṣe ara wọn nù kò ní sí unlike tí ọkọ ọba jó ń zìnà tọ́ lọ fi ń zìnà ó kéré jù tọ́ ọba lè dànù gbogbo ìgbà ló máa sọkọ̀ bá kùn bí ọ̀rọ̀ sí. ẹ sì dín mú o gbogbo tí ọba bá ti ṣe rí láyé tí ọ bá wá ọ̀rọ̀ gidi láti bẹ́ẹ̀nì kejì rẹ̀ sọ tí ó bá rí yóò padà máa kà kápọ́kọ̀ ọmọ kó ṣe kápẹ́yàwó ọ̀mọ̀wọ́ náà ló ń zìnà ọ padà kà ọ̀rọ̀ ọkọ àtìyàwó kọjá bẹ́ẹ̀ torí tó ti gidi sọ ọ̀rọ̀ míì lọ sọ wọ́n sọ pé à gan ti sáwọn obìnrin tá a ti rí rí ẹ rí wọn bò tó náà bá ti fẹ́ fura kọ́lọ̀ tó ń fẹ́ sọ yọ ọ́ da lérú pé no no no ọ̀tọ̀ lọ̀rọ̀ tí mo fẹ́ sọ <laughs> ọ̀tọ̀ lọ̀rọ̀ owó tó sọ ti rí. orí wọn rí báwò bẹ́ẹ̀ náà lóbìnrin ó lè sọ ah ẹ̀yin lágbára ju àwọn tí mo ti ah ó ti jarí ni àṣírí ọ̀padà tún náà ni tó bá jẹ́ pé ìwé ìbá sọ ń zina o tó bá jẹ́ pé obìnrin ní ìbá sọ ń zina o káṣírí tọkùnrin lọ́ba tú títí obìnrin lọ́ba tú tí ilé yẹn bá dúró digbí tẹ́lẹ̀ yọ bẹ̀rẹ̀ sí mi ẹ̀rí pé tí ò nẹ́sẹ̀sìrì kọ́ fàjà ni wọ́n máa fi jà kọ́dà àwọn ẹni tí máa ń parí ìjà táwọn bá gbọ́n àwọn ni wọ́n máa sẹ́ǹsì pé ṣèèṣe pé torí ó burú jáì kìí ṣe tí èèyàn tún máa ń sọ fún pátì mi tó bá wá jẹ́ pé fẹ́ tẹ́lẹ̀ náà kó tó di pásìrì yẹn tukọ̀ lọ títí èyí kan tó ti ṣe zìnnárínú àwọn méjèèjì yìí tí ìfẹ́ ò sí láàrin rẹ̀ àti ẹnìkejì rẹ̀ ẹni tí ò ṣe zina rí wọn máa sọ pé abájọ kò fẹ́ràn mi láti bí ìdébẹ̀ rí torí ìranù tó ti ṣe rí ẹ wá dì mú kò sí ẹni náà láyé tí ó ti kọ́kọ́ ṣe zina rí kó tó lọ́lé ọkọ tí ó ti kọ́kọ́ ṣe zina kó tó di kó fẹ́yàwó tí ọkàn lè balẹ̀ sí láéláé pé kò tún ní í ṣe máa tó bá ti mú ọ tó ti láyà báwọn láti pé kọ́ ọ máa ṣe zìnà kó tó lọ́kọ ẹni tó bá fẹ́rù rẹ̀ tó náà bá jó zìnà bí rẹ̀ wọ́lá ọkàn rẹ̀ ò lè balẹ̀ tọ́ba ló ń gbọ́ ma ń bí ma àwọn lọ sanwó ọsùn àkókò mẹ́tò bì fún <laughs> torí irú àwọn eléyìí ní í ṣe ó ti dáta yọ ọmọ tẹ wàláì tà láì gbogbo wàláì wọ ló lóyún yìí ẹ ẹmí ọmọ ìjò làwọn afẹ́ ṣe lẹ́yìn ọ̀dà tó bá jẹ́ pọ́kùnrin náà ló bá ti ṣe zinari obìnrin yẹn inú hílàhílo ni ó wà wípé at any point in time nínú ìgbésí ayé làwọn obìnrin lè gbọ́ ọmọ wa kò ló bi àwọn làwọn bi fún torí pé ẹni tí ó bá ti lè kóra rẹ̀ ń jánu yọọ máa lọ wá àwọn aṣẹ́wó káni torí ẹ̀ òfin ṣẹ̀rí àdá púpọ̀ ó nírú ẹyẹ ni ẹjẹ́ kọ́ wọ́tọ̀ ẹyẹ lọ. kí wá nínú rẹ̀ ń dùn sí nígbà tán fọmọbìnrin kan lọ pé ó ti túbá àmọ́ ṣe zìnnà nígbà kan jájá lọ. inú rẹ̀ wá ń dùn á lọ sọ fún àwọn aṣíwájú rẹ̀ pé ẹ má bá ń yọ̀. ọ̀rọ̀bìnrin kan ti ń yẹ ṣe ìyàwó kejì ẹ́ bó lọ́jọ́ wọn ti ṣe zina púpọ̀ rí àmọ́ fẹ́ tú bábà à ilé tiẹ̀ ni ọ̀wà wà kí ni inú rẹ̀ ń dùn sí eléyìí ló ń pè yàwó àbó so torí ẹ kí ìtara ẹ máa Ànábì sallallahu ń kọ́ wa lẹ́kọ̀ọ́ ó ní ẹ máa wo lẹ́ẹ̀dà tọ́yìn sí ìwọ ló select ta ìwọ ló select tani ni ó jẹ́ bàbá so àyè wà fún yín lónìí láti select tó bá ti wọlé rẹ tán ó ti di nǹkan mi kìí máa ṣe kó rọrùn pé obìnrin sì wọlé lónìí ọkọ lẹ̀ lọ́la commitment nìgbéyàwó ẹ̀hẹ́n rí ngbà tí sọ abẹ́ sọ fún anabi sallallahu alaihi wasallam ó ní mo ti rẹ́ni tí mo fẹ́ fẹ́ nínú àwọn ansor ẹ máa gbọ́ èdè o mo ti rẹ́ni tí mo fẹ́ fẹ́ nínú àwọn ansor. yẹn ni pé mo ti rìn pàdé rẹ̀ alẹ́bí wa ni sọ o ti wò ó sọ́ọ́bẹ̀ yẹn wá sọ pé n ti wò á lọ wò ó torí gbéyàwó dàbí ẹran léyà nísìnyí mo hundred thousand fẹ́nìkan pé bá ń rẹ ẹran léyà ó sì nírú ẹran tí máa wù èmi ni lọ́ba lọ gbé nígbàdàgbà kámú àbí nígbà kámú nígbà kámú ni pétọ̀ kí ọlọ́ọ̀sá ti gbà lẹ́sìn. bẹ́ẹ̀ kọ́ níyàwó bẹ́ẹ̀ kọ́ níyàwó nísìn obìnrin míì nísìn nínú èrò àwọn ọkùnrin tí ọrùn obìnrin bá gùn bíútì ni lọ́dọ̀ ẹlòmíì á kèsè bíútì kí lọ́rùn tiẹ̀ wá gùn bá ń sí láì sàgbámù rere tọ̀ lọ́dọ̀ àwọn tó sì kàkún bíútì irú obìnrin táwọn ń wá nù torí ẹ̀ ìgbà tí ìwọ wá ti wá fẹ́rù rẹ̀ tó ò rí tẹ́lẹ̀ kò lè easy o kó a sọ pé hàn ah, torí ọrùn rẹ̀ tó tiẹ̀ wá gùn yìí ló fi fẹ́ kọ́ lẹ̀ a sọ pé kádàrà tiẹ̀ nù èèyàn dàbí búrẹ́dì ike búrẹ́dì tó gbé wá fún mi yìí èmi jẹ búrẹ́dì oní ṣúgà lọ́pàárọ̀ rẹ̀ èèyàn dàbẹ́ tó bá ti fẹ́ you are now committed láti sọ láti mójútó èèyàn lélẹ́yìí kì í ṣẹranko èèyàn lélẹ́yìí kì í ṣọjà. So torí ẹ̀ ń ṣeré àsọ pé wò ó torí tó bá wò ó eléyìí ni ó jẹ́ ẹ lè pẹ́ fúnra yín ó wù ọ́ nítòsí wù èmi kò wù ọ́ náà lẹ́sẹ̀ rí pé ẹni tí wọ́n ń kú nítorí ẹ̀ ẹnìkan mọ̀ pé ẹ̀ kí ló fẹ́ torí ẹ̀ ńgbà tó ti wá róbìnrin tó fẹ́ fẹ́hùn ìsìláàmù fẹ́ kọ́ sọ tí wọ́n bá wá fẹ́ obìnrin lónìí tó ń kọ́ ọ́ lẹ̀ lọ́la ọkọ̀ ọ́ lẹ̀ lọ́sẹ̀ tó tẹ̀lé ọkọ̀ ọ̀lẹ̀ lóṣù tó tẹ̀lé gbogbo onílàkàì ní tí wọ́n kọ́kọ́ máa bọ̀ ọ̀rọ̀ ni pé ṣèṣe kò sí obìnrin fẹ́ ojú tí orí kò dàbí pàápàá bóbìnrin yẹn ṣe rí àwọn làkàì ọbọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ táwọn làkàì mi bá tún gbé wọn pé ah, ọmọ yìí sùn ránù ọmọ dáadáa ní kíníkan ni wọ́n á bi àwọn fámìlì rẹ̀ léèrè pé ṣèṣe pọ́ ọmọ yìí ti rán mẹ́ńtà rí nítorí tó bá ké mẹ́ńtà rẹ̀ ìdákúrekú ní máa padà sẹ́wọ̀n kásìkò tí orí ń bá tún dàrú padà yọ ọmọ òpin kí ni wàá wá wọlé so ó lè kó nǹkan obìnrin ní generally àwọn obìnrin tẹ́rí sánsẹ́kù lọ́dọ̀ ọkọ kì í ṣe pé ìfẹ́ kan ló jẹ́ wọ́n kú o ọ̀pọ̀lọpọ̀ fi obìnrin sílẹ̀ nítorí kò fẹ́ sọnù ìyàwó ti bá débi hin àbẹ ti fẹ́ ṣe ti àwọn yẹ pé ọ̀rọ̀ tí tọrọ yọ àìjákè ọkọ ni yọ jákè ẹwù máa lọ́rùn yọ kàn lágbo mú látijọ́ tí wọ́n ti jọ́kùnrin tó máa jà ọ̀kàn yẹn lágbòrì obìnrin mi burú gan adúpẹ́ fọlọ́n fáwọn obìnrin tó máa já lùsùnà àwọn èsè bá wọn àwọn máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn ọkọ wọn àfitọ́kọ ọba ń gàràngàrà tó. ẹlòmíì nìsín ìyàwó yẹn ó ti fẹ́ gbẹ̀mí rẹ̀ tọ́mọ ní wò màlà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó àbá wa jẹ́ pé ṣẹ̀rí àbá serú òfin yìí tó a lọ fún obìnrin ó ń zìnà ó wá ń sọ fún ọ wọn náà ó ti get up ṣẹ̀rí àyídà púpọ̀ sàkékèé ṣe gbogbo ọ̀rọ̀ ni wọ́n fi ń bá wa sọ̀rọ̀ nítorí pé àwọn ńlá ká ìná ń bá sọ̀rọ̀ wọ́n ní ìwọ tí èso ń zina ọ̀gbọ́dọ̀ fún ń zina onízina onízina nìkan fẹ́ nínú nǹkan tí àwọn obìnrin tó ti ṣe zina rí máa ń ṣe àtọkùnrin tó ti ṣe zina rí tá máa ń ṣe ó dájú wípé ẹni tí èso ń zina kò lè bá láàmú kò lè bá láàmú obìnrin lè disqualify rẹ̀ totally. tí ìwọ ọba mọ̀ kó ti ṣe zina ibi tó ti mà nù torí pé àwọn ọkùnrin lágbára jura wọn lọ bẹ́ẹ̀ náà ni wọ́n lẹ jura wọn lọ nínú tí sì máa sọ alágbára dọ̀lẹ́ ni kíyàwó rẹ̀ ó disqualify rẹ̀ ó ti lágbára tẹ́lẹ̀ wàlẹ́ ọ̀dọ̀lẹ ni. torí pé òun ti dán yìí wò ọtọ yìí wò ọbẹ eléyìí bá sùn gbogbo ó ti ma àwọn ọkùnrin lóríṣiríṣi ó dàbí ọmọ kẹtó ṣe zina ọmọ rondo wọn á ń bi léèrè pé bọ́ọ̀lù ṣẹṣẹ bẹ̀rẹ̀ ó ní wọn máa rọ òun mú ni ṣé ìwọ yìí ní ìsìtẹ́ nìkan lè máa bọ́ sùn kó ló ń bóbi sùn òun á sọ pé òun máa gbádùn ẹlòmíì òun gbádùn ẹlòmíì sẹ́ẹ̀rí fìtínà láti rondo ká wá pé ètò ti dàgbà òun á disqualify rẹ̀ sáwọn pé wàhálà ọkùnrin náà tọ́jọ́ ń zìnà ó lè sọ pé ẹlòmíì tó ń ti bá ṣe zìnà rí wọ ọ̀dọ́ wọn disqualification yẹn obìnrin náà ní máa ti ń dùn mọ́ ọ̀mọ́láyé yìí ìbànújẹ́ ni ọmọ bá sùn ìbànújẹ́ ni ọmọ bá jí ẹ dákun ẹ kó àwọn ọ̀bùn ẹ kó wọn tẹ̀léra wọn káwọn ọ̀bùn wọn fẹ́ra wọn káwọn ẹni tí wọ́n jẹ́ ẹni tó má káwọn náà máa fẹ́ ẹni tó kọ́ máa fẹ́ ẹni tó jẹ́ ẹni tó má bíi tiwọn torí ẹ òfin yìí ó dáa púpọ̀ àwọn ẹni tó ṣe pé àwọn ti lọ fẹ́ onízìnà nígbà táwọn èso ń zìnà bọ́yọ̀ ọkùnrin lọ fẹ́ru wọn bọ́yọ̀ obìnrin lọ fẹ́ru wọn gbogbo ọ̀rọ̀ tá à ń sọ yìí kò ní jájòjì sáwọn àwọn ti mà wọ́n mọ nǹkan tí ń ṣẹlẹ̀ sáwọn nínú ilé àwọn ní gbogbo ìgbà kọ́ bàbá wa ṣẹlẹ̀ síwọ́ tó ti mà má fi ń zìnà o kò sínú ìbéèrè tó strange sẹ́ni tó gbẹ́sìn yìí tó bá róbìnrin tó fẹ́ bá sọ̀rọ̀ pọ̀ fẹ́fẹ́ ṣé ó ṣe zinari. rí ṣó ó ṣe zina rí sọ àwọn tó yẹ pé wọn wọn wọn lajú wọn dákàmọ ní ọmọ kẹ irú béèrè wo là ń béèrè ọ gbádùn ẹni tí ń fẹ́ sílẹ̀ wà ní béèrè sọ́nzìnà ni àbí èsọ́nzìnà torí ẹ ẹ máa béèrè o sì ní máa béèrè ń béèrè àwàdà torí kọ́ máa kó náà má dàn kọ́ má dàn ọlọ́run níta àwàdà. so gbogbo nínú ṣẹlẹ̀ tó ti ṣẹlẹ̀ síyàn rí láyé gbogbo irú náà la ti rí ní nineteen eighty eight so lẹ́yìn ìgbà tẹ́mi ti wà ní Sudan pẹ̀lú bíi ọdún kan ọmọbìnrin kan wá bá àfa àwọn akutọ̀nù lọ́wọ́ sọ fáfá pé nǹkan ṣe ń bọ níjọ́ ní fóònù dé wọ́n kọ lẹ́tà sí ọjọ́ pẹ́yìn oṣù mẹ́rin lórí wọ́n sọ fáfá wa pé òun fẹ́ kémi ọ̀fẹ́ o àfáà wa pé ṣé bó ti rí pọ́ wà ń lù tẹ́lẹ̀ tó tó ń tinú tó lè sọ̀rọ̀ wọ́n á gé ìrònú tèmi ẹni kò jẹ́ kí aláìsíwáta òun kọ́ máa bi tí ó máa rọ omi sí nínú àwọn ọ̀gò afáwa ni ńgbà ń bá dé sọ ní Sudan yẹn kú mọ́ tí ẹ bá ti sọdún méjì wọn ò ní jẹ wálé nínú àwọn àyà tó kì í ẹ kọ́kọ́ sọdún méjì kẹ́ tó wálé <laughs> ẹ bá kọ́kọ́ sọdún alákọ̀ọ́kọ́ wọ́n kó yín lọ sínú àwọn ìlú wọn níbi tí yà wà so wọ́n nìkan lọ kọ́ dá wà bẹ́ẹ̀ sì máa pè àwọn kẹ́lẹ́ máa pé kìí ṣèlú yín nìkan ní bùkátà pé ká pè àwọn èèyàn sẹ́sìn Islam ẹ wá wò báwọn èèyàn ṣe gbọ́ Islam nínú Sudan bí wọ́n ṣe gbọ́ yìí so eighty eight yẹn àwọn ò ní wálé eighty nine láti wálé no eighty seven àwálé eighty eight láwálé ìgbà náà ló ń lọ bá àfa wa tó ń gbà tí mi á dé so mo á lọ kú tọ́nu sọfọ àwọn pé báyìí báyìí báyìí báyìí báyìí tó máa ní à èmi àkọ́kọ́ náà ọmọ kékeré ni mí tí wọ́n ṣe bí eighteen years ní wọ́n máa pé mo fẹ́ ìyàwó bá o tó yàwó máa fẹ́ fẹ́ tí mo fi jáde nàìjíríà ìyàwó kọ̀ torí ẹ̀ tí wọ́n gbọ́n tọ́lọ́fẹ́ ṣẹ̀ṣẹ̀ dìde ta dìde obìnrin ló ń léka wọ́n rán sùkúù bàbá rẹ̀ ń dààmú ká obìnrin wọ́n ń léka wọ́n máa gba f nine. mo ní kò sí tọ́jọ́ bẹẹ ọ yí àfa wa lẹ́nu so àmọ́ ìgbà tó wá òun àti màmá rẹ wọn jọ wá sẹ́wọ̀n kó àwọn àgbàlagbà àwọn òní fẹ́ kó wọ́n gbọ́ tàwọn wọ́n á ní káwọn ọmọ lọ pè wá màtọ́ wá dé máa pè ọmọ àfa kan pé wọn so wọ́n ní ń gbọ́ kí wọ́n ní akẹ́fẹ́ òní nkankan wọ́n á ní ọ̀dà oṣù àlà ẹ̀ ṣé ìwọ ò ṣe zina rí torí pé àgbègbè àwọn ọdún french yẹn zina ń bẹ̀ nígbà téèyàn mú mi pure water ni lọ́ba lọ́ba dákẹ́ ọ wá sọ̀rọ̀ lọ́ba dákẹ́ bọ́ọ̀ bá ti sọ̀rọ̀ èmi náà sọ̀rọ̀ tẹ́lẹ̀ náà èmi ọ̀fẹ́ fẹ́ yàwó báyìí mọ́ lọ subhanallah kò jósù mẹ́rin lọ tẹ́mi tún ti wà Sudan lẹ́tà tí mo báyìí wọ́n ní àti ọjọ́ tí ń bá mi sọ̀rọ̀ yẹn ó ti lóyún ẹni tí wọ́n fẹ́ rọ ọmọ lẹ́sẹ̀ ni wọ́n wá wàláhi mùsíbà torí di eléyìí ẹ máa kíyèsára ẹ máa nífura lódodo ọkùnrin tó bá ń sẹ̀ ń dàgbà máa kíní kan máa tì í pé nínú ìgbésí ayé rẹ kò sí tó kù ju ìyàwó lọ kò sí tó kù ju ìyàwó lọ àmọ́ àwọn bàbá yín àwọn ọ̀gbọ́n jù yín lọ àwọn máa sọ fún ọ pé àti fẹ́yàwó ńkọ́ kò ṣòro ṣùgbọ́n kò tẹ́jọ́ owó ọbẹ̀ ló ṣòro wọ́n lè máa pé dáàdì ti lé jù wọ́n ti strict jù wọ́n ti sọ kíní kan jù ńgbà bá fẹ́yàwó bàbá rẹ̀ bọ̀ fẹ́yàwó ó tún á máa gba ráìsì wọ́n máa gba lá pé lálá fẹ́ fi jiyàn lónìí so torí di eléyìí báyìí ẹ máa fi ara balẹ̀ gidigidi ẹlòmíì wà tẹ́gbẹ́ kan náà tó kọ́nu sí ló ti gbà possibility wà kọjá pé ti lóyún tẹ́ bá gbóyún wa bọ̀ ìwọ ọmọbìnrin rí tẹ́lẹ̀ bóyá lẹ́yìn ìgbà tí ìyàwó rẹ̀ bá bímọ kẹta lọ́sẹ̀ mọ́ á ní experience tẹ́nìkan mọ̀ sọ fún ọ pé ìyàwó tó bá fẹ́ tí wọ́n bá bá ń lé báwo ni máa ṣe èyí tí wọ́n bá bá ń lé báwo ni ó ṣe rí ọpọlọ rẹ̀ wà rìvásì sí ẹ̀yìn pé la ilaha <laughs> so torí pé láfíríkà ti wá ń bí a ní tìjú púpọ̀ gbogbo orú àwọn nǹkan ẹ̀ ò ní rẹ́ni tí ń bọ́ sọ kó tó di pọ̀ fẹ́yàwó kó tó di pọ̀ lọ́kọ so ọ̀pọ̀lọpọ̀ ọmọ wa tàtàrí páwọn ọ̀ma yóò ti fẹ́ ẹni tó ṣe kí bọ́ ti ṣèrànù rí tóun ò ní fura torí ẹ̀ ètí mo fẹ́ fààyàn bẹ́ẹ̀ ni pé ẹni tó níbẹ̀rù Allah nínú àwọn ọkùnrin àti obìnrin wọn kéré ọ̀pọ̀lọpọ̀ ní tí wọ́n ń wá wọn ò ní kọ̀ láti gbọ́ ọ̀nà yòówù láti rí ọ̀pọ̀ àìmọye ni ò sì níbẹ̀rù tó lè gbé ọmọ ọlọ́mọ wá fẹ́ni ẹlẹ́ni sòká kíyè sára ẹ ìtàfi kásẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ wa ń lẹ̀ lónìí ọ̀rọ̀ tí mo sọ kẹ́yìn náà ni mo tún fi rántí wọ́n ń gbé ọmọ ọlọ́mọ fẹ́ni ẹlẹ́ni lónìí pápá jùlọ irú àwọn àti pẹ́ńlẹ́ ọkọ àárọ̀ máa bí wọ́n ń gbé ọmọ ọlọ́mọ fún wa tó pé DNI tí wọ́n bá sí tọ́mọ̀ òní ti bàbá kò ti yá. irú rẹ̀ ló ṣẹlẹ̀ sí ọmọbìnrin kan ọmọbìnrin yìí báyìí ó hàn sí mi nínú ọ̀rọ̀ tí ń sọ wípé ó dàbí ìgbà tí ó ka ẹ̀sìn kún gan bóyá àdánwò tó sì dé sí ni ló fà á ó láwọn ti ṣe bí ọdún mẹ́fà pẹ̀lú ọkọ òun táwọn òbí ma àwọn kan ni wọ́n darí àwọn lọ sí ibì kan ike táwọn bá débẹ̀ ó ń tọrọ lọ́dọ̀ mi kí n jẹ́ káwọn èèyàn mọ ọ̀rọ̀ yìí torí àwọn èèyàn ń bọ́ sí ọwọ́ àwọn ẹni tí ń fi wọ́n ṣe àgbóléyà ìjàmbá yìí ti fẹ́ di common àwọn kan náà darí òun lọ sọ́dọ̀ wọn bí sihir idán àbí nǹkan ni òun sáà rí bí atẹ́gùn yínú òun atẹ́gùn ọmọ yínú bí ìgbà téèyàn lóyún òun ò rí kọ́ ma kó rúra òun ò kíyèsí nǹkan kan ju pé jọ́sà mọ̀ ju atẹ́gùn kò ní lọ àwọn hospital lásán láti lọ sí antinatal ọ̀dọ̀ wọn ló ti gbọ́dọ̀ wá sí antinatal first meeting tó bá ṣe pẹ̀lú àwọn tí wọ́n láwọn fẹ́ ṣàánú rẹ̀ tí ó fi bí ma wọn ọlọ́kọ òun san more than three hundred thousand. antinata ò san antinata àtà bímọ àtà ìbímọ àwọn san more than one million yàtọ̀ sí three hundred táwọn ti san. máa níbò lẹ́sẹ̀ bímọ ó ní ó wà dramatic because ó dàbí gbàtà ti fògùn múyàn tí owó ọ̀gbọ́dọ̀ sọ ń tó rí ọ̀gbọ́dọ̀ sọ ń tó ṣẹlẹ̀ wọ́n sá gbé òun sílẹ̀ lẹ̀ àwọn kan di òun lọ́wọ́ mú àwọn kan tẹkùn òun ìkùn tí ò sí nǹkan kan bẹ̀. ṣé lọ́ọ̀yà scan ó ló ń lọ amófìfo ni wọ́n rí nù. àwọn eléyìí sì sọ pé tó bá tún padà lọ síbi tí wọ́n ti ń ya scan yẹn yóò rí ìbínú àwọn. wọ́n sá padà hàn pé baby factory ni. ó wá láwọn ń rí agbọn bìkan nínú ibi tó ń kó àwọn sí tẹ́kọ̀ àwọn ọ̀dọ́ lọ́kùnrin àtàwọn ọ̀dọ́ lóbìnrin ni wọ́n páàkì bẹ̀ so BBC sì ṣe documentary kan rí nípa rẹ̀ ní nàìjíríà yìí pé baby factories ó pọ̀ nàìjíríà àwọn ọkùnrin yẹn wọ́n á kó wọn jọ pẹ̀lú àwọn obìnrin tó pọ̀ jù wọn lọ iṣẹ́ àwọn ọkùnrin wọ́n máa bọ́ wọn àwọn obìnrin yẹn náà wọ́n máa bọ́ àwọn náà iṣẹ́ àwọn ọkùnrin ni kí wọ́n máa bá wọn sùn kí wọ́n fi lóyún àwọn ọmọ táwọn ọmọbìnrin yẹn bá ń bí làwọn máa tà fáwọn ẹni tí wọ́n ń parọ́ fún pé wọ́n ló bí yóò wá lọ jẹ́ pé wọ́n máa gbé àwòdì fún gúnugún pé gúnugún ló bí àwòdì a sì ti mọ̀ pé gbò yí padà kéwúrẹ́ wá lóyún kó fi bí màálù ṣùgbọ́n àdánwò àbímọ àbímọ àrọ́mọ bíi àti èmi náà fẹ́ fọwọ́ ara mi gbọ́ máa jó wọ́n ń lọ gbégbèkúgbè o ọ lọ gba ọmọ tí wọ́n bí ní fákítírì fẹ́ni tó bá fẹ́ rà mo á ní bò lẹ́sìn wọn á ń fọ́mọ lọ́yàn torí tá a bá tún bímọ tán ọmọ máa mú mú ọlọ́mọ ọ̀gbà ṣé orí tiẹ̀ náà ti yẹ kó pépé ìwọ́kọ́ ló <laughs> bí mi eléyìí. ó lé ọmọ kínní kọ̀gbá òun ó tún ṣèkejì náà bẹ́ẹ̀ kọ̀gbá á ẹ̀kẹta wa lórí ti pé torí pọ́kọ sọ wípé tó o bá ti ní ma nọ́málì ká lọ síbítù kọ antinatalize ara ẹ kí wọ́n bọ ya x-ray àbí wọn ti pè eh, scan kí wọn rí mọ mọ́ni tí gbogbo anú rí pọ́ mọ́ni yìí kó wọn máa náwó fò òun doubt. ibi tọ́lọ́ sá ti tú àṣírí torí ẹ̀ wọ́n á rántí pé nìkan náà ti béèrè irú rẹ̀ rí nítòsí wa lélẹ́yìí ti ṣẹlẹ̀ nílùú kan báyìí òun náà lára tiẹ̀ tiẹ̀ clear àmọ́ sẹ́mọ̀ pé tó máa fẹ́ mú yàn igbá ni wọ́n ní kó máa gbé kù kó máa ró sọmọ èyí ó dàbí oyún wọ́n níjọ́ tó ń bá ti yọ níjọ́ náà lóyún ó bàjẹ́ ṣé ọrọ̀ ọrùn nílò dání tó fi wá sọ́dọ̀ àwọn àwọn náà ná three million at the end of the day baby factory náà ni so ẹja kíyè sára o ọwọ́ a máa fẹ́ kọ́mọ tí kò wá látara ẹyin rẹ ọmọ tí ò wá látara àtọkọ rẹ ọmọ tó ṣe pé kò fi kan kó kódà ìṣẹ́jú àyà kò fi wà ń kùn rẹ rí ọwọ́ afẹ́kírú ọmọ wọn máa ṣe dáadáa sí ọ ọfẹ́kírú ọmọ kọ́kọ́ ọ̀kún yà ìwọ ọfẹ́ kọ́kọ́ ọ̀kún bàbá ẹ̀yin náà máa sọ pé wánu hadith nípa anábì sallallahu alayhi wa sallam ó ní ṣe dáadáa sí ìyá rẹ ta ló tún kàn wọ́n ní ìyá rẹ ni ta ló tún kàn wọ́n ní ìyá rẹ ni ta ló wá kàn wọ́n ní bàbá rẹ ni sẹ́rù àwọn ẹ̀yà jákujàku bá wọn sọ. ìwà tó o lóyún ọmọ tó o bí ó sì gbọ́dọ̀ jẹ́ pé sallallahu sọ ìwọ ọkọ tí èsà tọ̀ rẹ yi yìí fi ní oyún sẹ́rù rẹ náà ni wọ́n sọ pé kí sànú so ńgbà tó ti wá di pé rú ọ̀ràn àtàbúrú àti yìí ti wá fẹ́ di tọrọ wa à ń pàkíyèsí ìjọba kíjọba a lè sọ pé ilé ayé ìsẹ̀mí àti ríjẹ àti mú ọ̀rọ̀ gbọ́ ilá wa fi wá sọ èèyàn di bíi màálù wàláì tẹ́ bá ní màálù tí màálù yín ọba bímọ ẹnìkan ọ̀kan lè gbé ọmọ màálù míì wá kó lẹ̀ má màálù yín la pé ọmọ màálù yín náà lọ sábì tẹ́ kẹgbà ló sì wá jẹ́ nítorí tọ́lọ́ èèyàn èèyàn wọ́n wá máa parọ́ ṣe dírámà fún ọ pé wọ́n lọ bọ́mọ tó bì wọ́n náà á máa gbọ́yàn fọ́mọ kan ọ̀dà ní ìsìn tọ́mọ ń bá lọ dàgbà ọmọbìnrin sì ló ń lo nìkọ́ọ̀ ó ń lo hijab ó ń lo nìkọ́ọ̀ ọmọ ọlọ́mọ tí èso ọmọ rẹ̀ yóò máa rídìí rẹ̀ ló kọ pé ọmọ òun nìyí ọmọ ọlọ́mọ tí èso ọmọ rẹ̀ kò ní paramọ́ wájú ẹ̀ ẹ wo ìbàjẹ́ táà la gbá létí ta létí ń ro wọ́n bá tún kú wọ́n tún lọ́mọ wọn tí ó jogún wọn nù nígbà táwọn olórí ibú táwọn ń sì ṣe zìnà tí wọ́n ń bí wọn fi gbowó àwọn ò nídìí ọmọ owó yìí náà ní sẹ́ẹ̀ oyún tó yẹ pé obìnrin míì ní kò tí ì tó sùn mélòó ọgbẹ́ mímì oyún tó jẹ́ kóbìnrin míì bí ibi tó ti fẹ́ kúnlẹ̀ kóun ó bímọ ńlọ́bà lọ. ẹ̀yin wá ń ma ẹ̀ wá ń gbé wọn ta àwọn ìyá àdánù kan táwọn ti dàgbà tó yẹ káwọn náà kó máa mójútó ọmọ àtọmọ ọmọ tiwọn àwọn ni wọn wá di agbódegbà fún baby factory ọmọbìnrin wa ń sọ fún mi pé kò sí ìgbésẹ̀ táwọn lè gbé torí àwọn agbọ́mọta fúnni ń fi sọ́mọ́ torí pé àwọn believe lọ́wọ́ ọgbà táwọn ti ń lọ ọbẹ̀ wípé wọ́n mọ àwọn èèyàn kọjá sísọ nínú ìjọba torí àwọn èèyàn ńláńlá ti máa bẹ̀ wọ́n wò tó kò sí bí yẹn ṣe fẹ́ tóbi kò sí bó ṣe fẹ́ kàǹkà tó tó fẹ́ tóbi níwájú Allah pàápàá jùlọ tó bá jọ dàrú. ẹ bẹ̀rù Allah ìrántí pákó tó bá yẹ kó ọmọ tiyín ni wọ́n bá gbọ́ ọmọ ọlọ́mọ fún ló kọ kó ń lo bì sẹ́nu yóò dùn ẹ̀yin náà aláàrọ̀ ọ̀rọ̀ yín mú fura dání ẹ̀ ń wọ́n náà burú tẹ́ẹ̀ fi bí ma kọ́dà kó ṣe pé wọ́n lẹ́ mọ̀ yín láàánú tí ọba jẹ́ bẹ́ẹ̀ nàìjíríà ò tí ì lé débi pé a kàn lọ́ọ́ bí máa ń san one million sẹ́mọ̀kọ́rọ̀ náà ti yẹ kó mú fura dání ìjọ àkọ́kọ́ lásán tí àwọn akọ̀mplain pàdé tèrè ọmọ bí wọ́n á lẹ́sàn three hundred thousand nàìjíríà ò tí bàjẹ́ tó bẹ́ẹ̀ tó ti bí náírà yìí ṣe ń ṣubú dànù kò tí ì bàjẹ́ níbẹ̀ ìwọ náà gan alára ẹni ń wá fàwọn fò náà wọn á sọ fún ọ pé ó bímọ náà ni ẹnikẹ́ni tó bá wọ bíi tó sunkún ọmọdé bíi yọ̀ọ́ rẹ̀ rìn jáde ni wọn á gbé pàǹdálí ìwọ náà ń ké. ekuku sọ̀nà pàǹdà ya rẹ̀ fi bí ọ tí wọ́n fi ya ọjọ́ ìyá rẹ̀ bí òmumu èyí táwa lè lè yọ ọjọ́ ọmọ tí èso ọmọ rẹ̀ ọwọ́ alẹ́ lọ ṣe DNI kò tiẹ̀ wọn rárá ni tọkọ rẹ̀ ibi tọkọ ti ṣe Allahu Akbar owó lọ agbẹjọ ń bo wọlé èèyàn lè lọ páàkì irú sẹ́bọ̀ ọjà. kéèké sọ ọmọ wa kákúkú ká bọ́ lọ́wọ́ kí ni ó tún dáràn mí torí ní ìsìn wọ́lọ́ sọ́mọ kìí o àmọ́ sọ́mọ nù ẹ̀rọ àkùnbọ̀lẹ̀ yóò ṣe sọ fún ọlọ́jọ́ pé wọ́n á padà rí pé kìí ṣe tiwa ni káfí mọ́mọ́ ẹ lọ jẹ́ pé ẹ ti gba wàhálà báwọn. èèyàn méjì èsì ìpàdánù rọ ẹ̀yin lẹ́ẹ̀ mọ àwọn tó gbọ́ ọmọ fún yín mọ̀ ìyá rẹ̀ torí àwọn òṣìṣẹ́ tiwọn ni ara machine jọ ń lò ní factory wọ́n mọ machine tó bì báyìí af ni àbí ad mo rò pé yé torí àwọn machine náà ló kọ́ àwọn machine tó pọ̀ tó àwọn kan máa fi ń rẹ́rìn ni pé ẹkú ànádànù. Hmm? àbí sẹ́wọ̀ ọmọ rẹ mẹ́ríánì ọmọ rẹ wọ́n ń gbé káwọn. eléyìí túmọ̀ sí pé subhanallah ẹja bẹ̀rù allah ayé ọ̀gbọ́dọ̀ bàjẹ́ báyìí nàìjíríà yìí ká máa wòran ká máa pé ẹ̀ ntí kálukú bá lè ṣe tó fi lè rówó náà ni. báyà àwọn ìjọba náà ò ní sáláìmà báyà wọ́n plan fún ni àmọ́ bá ọba ni lọ́kàn jẹ́ ntọ́ yẹ nínú ìgbésí ayé ni tí ọba mú ọmọ kan lọ́wọ́ tí ń jẹ́ òkọ rẹ kó sì dájú pé wọ́n ló kọ́ ọmọ dáwọ̀ ìwọ obìnrin náà tó bá gbọ́ ọmọ kan láyà tó ń fún lọ́yàn kọ́ dán ọba ni lọ́kàn jẹ́ ṣé nbó nbó láyé wa tí wọ́n á ń gbàjẹ́ lọ bẹ́ẹ̀ tó fi wá di pé àmọ́ agbọ́mọ ọlọ́mọ fẹ́ni ẹlẹni tí wọ́n tó lọ sí wàá máa dunnú àwọn kan máa bá ṣe àkíkọ̀ o torí di eléyìí àwọn ẹni wà nù pé wọn ò tí bí abẹ́ ràn wọ́n bí àwọn ọmọ alálùbáríkà ní ọmọ tiwọn tí wọ́n bí fúnra wọn àwọn ẹni tí wọ́n sì ti bí abẹ́ Allah kọ́ máa lù pamọ́ wọn lọ́wọ́ àwọn àdánwò burúkú báyìí eléyìí tó ti fẹ́ di tọrọ fún kálé lórílẹ̀‐èdè wa abẹ́ Allah kó bá wa fòpin sí i kó bá wa tún àwùjọ tiwa náà sí i torí bàjẹ́ tó fẹ́ ju gbogbo bàjẹ́ lọ ara arú rẹ̀ lélẹ́yìí wa ká máa gbé ọmọ èèyàn tàbí ewúrẹ́ inú bàjẹ́ ńlá ni abẹ́ Allah kó bá wa fòpin sí i gbogbo ẹni tó sì bímọ kó náà mójútó ọmọ rẹ̀ sọ àwọn ọmọbìnrin tí wọ́n ń lò tí wọ́n ń bímọ òfo sẹ́wọ̀n kó bí kan ló bí àwọn èèlò ni wọ́n fẹ́ san fún wa tọ́mọ yín tí o bá ti jẹ́ pọ́ wà lákàtà yín ọmọ yín bìnrin tí o bá ti jẹ́ pé lé ọkọ ńlẹ̀ bá fi sí ẹ má sùn kẹ́ ẹ fọwọ́ rọrí kẹ́ ẹ má wo pé nǹkan ọ̀bàjẹ́ o. irú àwọn ọmọ bẹ́ẹ̀ náà ni wọ́n ń ọ̀pọ̀lọpọ̀ nílùú wọn ó lò lo èkó kí ni lọ́ọ́ ṣe lẹ́kọ̀ọ́ ọ̀pọ̀lọpọ̀ kúrò nílùú wọn ó lò ń lo onìjà kí ló ń lọ́ọ́ ṣe lónìjà ẹlòmíà bá kí ló ń lọ́ọ́ ṣe lábá àlẹ́ bẹ̀ ní ni a struggle tí ọba ti yẹ obìnrin kọ́ sọ́ra rẹ̀ nítorí pé wọ́n ń jìyàn ẹni tó bá dírú àwọn ọmọ bá ń gbé kò sí tí wọn ní fi wọn ṣe nínú káwọn pọ̀ àbí kọ́ máa ṣe nǹkan báyìí ikú ọ̀rọ̀ rùn torí ẹ̀ tẹ́ bá lọ́mọ ẹ mójútó ọmọ yín o àwọn ọmọbìnrin ẹ má fi wọn falẹ̀ púpọ̀ ẹ jẹ́ wọn máa lọ́kọ tọmọ bá ti rẹ́ni tó fẹ́ fẹ́ kẹ́sì rí i pé ẹni dáadáa lẹni tó fẹ́ fẹ́ yìí ẹ jẹ́ kọ́ ọmọ ọmọ lọ́ọ́lé ọkọ òsínbọ́n máa yín ó ṣe dáa tó tẹ́ fi ṣáya. ẹ jẹ́ kó máa lọ ọkọ máa lọ àyè ẹ máa gbúrò ayọ àmọ́ tí ọba ti jẹ́ pé àwọn ìwé tá a là òun gangan fúnra ara rẹ̀ kò fẹ́ jẹ́ ká máa ronú nọ́mà nọ́mà mà á máa wò pé ah, èmi graduate lọ́dà ẹ̀ kí wọ́n lọ kàn lọ lọ́kọ báyẹn kí n má ṣiṣẹ́ ẹ̀ kí n so gbogbo irú àwọn kan wọn yẹn ń jẹ́ káwọn èèyàn lọ máa bá burú pàdé abẹ́ Allah kó má ṣètò aláburú kó sì ràn wá lọ́wọ́ àwọn ọmọkùnrin wa kó jẹ́ kó wọ́n rí iṣẹ́ dáadáa àwọn tí wọ́n sì obìnrin wa kí Allah kó lànà fún ní kálukú náà gbogbo ena náà ara wọn ẹ̀rí ti romi yẹ fún mọ́ lọ skool lórúkọ pé mo lọ nímà lórúkọ pé mo fẹ́ lóye mi ń fẹ́ ya dẹ̀pẹ̀ nínú ìgbésí ayé lílọ sí skul wọ́n ti rò pọ̀ mọ́ iṣẹ́ téèyàn bá rí iṣẹ́ tó lọ sí skul kò sí tàbí ṣùgbọ́n ìbànújẹ́ kan wà fún abẹ Allah kó jẹ́ kí ìbànújẹ́ wọn yìí kó dópin kó lánàá rí fún oníkálukú wa gbogbo nǹkan tí oníkálukú ò rí ṣe kí Allah kó bá falùbáríkà sí subhanakallahumma wa bihamdik. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن